time tí mo set fún ló expire. ṣé ẹ̀ ń gbọ́ mi ń sìn. bẹ́ẹ̀ máa ń gbọ́ yín mọ̀. ok ètò kò pọ̀ náà mọ̀ díẹ̀ ni so mo kàn fẹ́ gbà wá níyànjú ni pé ẹ jẹ́ ká máa fi àsìkò yìí ẹ jẹ́ ká máa fi mo ń bọ̀ mo sì ń bọ̀ láti dúpẹ́ lọ́wọ́ àwọn tí àkáǹtì yorùbá mo kàn sáré ràn sí nǹkan kan ni ipe ṣẹ̀rí ètò òkun náà àsìkò yìí ẹ má jà fi gbọ́rọ̀ dọ̀tí ẹ má jà fi gbọ́rọ̀ rádaràda nǹkan tó bá wọn ẹni wọn bọ̀dì kó fẹnu ẹ̀ sọ ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ ká máa fi àsìkò yìí ká máa fi kọ ideas tá ní ẹni tó bá fẹ́ kọ business plan ẹ máa kọ ẹni tó bá ní idea ẹ kọ ẹni tó bá yẹ pé ó fẹ́ lọ sí school ni àti ẹ̀ ló gbogbo wọ́n máa ṣe jam gbogbo gbogbo olè owó tó ń gbà yẹn kò sí yẹn mọ́ nílẹ̀ Yorùbá ọmọ Yorùbá tó bá fẹ́ kàwé máa kàwé nǹkan kan ò ní di lọ́wọ́ cut off mark ò ní di lọ́wọ́ certificate kan ò ní di lọ́wọ́ kò sí nǹkan tó jọ ó máa kà ṣáà ni ó máa rí nǹkan kan kà so bó ṣe wà nìyẹn ẹ jẹ́ ká fọkàn balẹ̀ ẹ jẹ́ ká máa lọ kọ́ gbogbo nǹkan tó bá ń wá sí wa ní ẹ̀mí ẹ jẹ́ ká máa kọ́ sílẹ̀ ẹ jẹ́ ká máa kọ́ sílẹ̀ torí ẹlòmíì ọ̀tọ̀ ni nǹkan tó fẹ́ ṣe ọ̀tọ̀ níbi tí nàìjíríà ti tó ti gbà lọ ṣe tó ẹ jẹ́ ká kọ́ ìtọ́ àmọ̀ kó máa fi jẹ́ fòwò ọlọ́run lórílẹ̀‐èdè yorùbá yìí ẹ jẹ́ akọ́ sílẹ̀ bó ṣe afẹ́ rìkọ́dẹ̀ ni ẹ jẹ́ àríkọ́dẹ̀ gbogbo bá ṣe máa jó ta máa yọ̀ ta máa ṣe nǹkan tó da tó da orílẹ̀‐èdè wa ẹ jẹ́ ká máa rò sílẹ̀ fún ìdílé wa orílẹ̀‐èdè wa ẹ jẹ́ ká máa rò ìyẹn ni kẹjá fọkàn sí má jẹ́ ká fọkàn sọ̀rọ̀ rádaràda ọ̀rọ̀ òṣì yorùbá nation ti dúró èèyàn kan ló sọ ọlọ́run ló sọ ta ló lòun láyà pé òun fẹ́ dọdọ ọlọ́run fara ò dánwò ń jọ sí ó parun ni <laughs> ọlọ́run mi ò ọlọ́run lòun sọ̀rọ̀ èèyàn kan lòun tún ní àìdíà àìdíà wo ló ní ẹjẹ́ àgbàgbé gbogbo àwọn yẹn kò sọ́nà ńbẹ̀ yorùbá nation ti dúró ó dúró gidi ni ọlọ́run ló sọ kì í ṣe èèyàn ọlọ́run ló dá wa nà án à ń reclaim ni à ń padà lọ ní kì í ṣe pé bóyá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe é ẹ fọkàn balẹ̀ kì í ṣe pé nǹkan tuntun àbí nǹkan tán ṣẹ̀fẹ́ ẹ̀ wọ́n ṣẹ̀fẹ́ ṣe ẹ̀ kì í ṣe pé a fẹ́ pé Yorùbá nation abáṣẹ̀fẹ́ bẹ̀rẹ̀ náà a kúrò lóko ẹrú ni ṣé gbogbo arrangement oko ẹrú tẹlẹ ọlọrun ti bá a ṣẹ́gun á padà sórílẹ̀ wa gbogbo nǹkan tó kó tí àwọn amúnisìn dá sílẹ̀ yẹn region amúnisìn ni independence wọn làwọn ṣe irọ́ ni àbí ńgbà tẹ kọ́kọ́ gbé independence tẹ ní queen ló ṣe máa jẹ head of state ta ló ń tán ta ni. ẹ dẹ̀ ṣe system ẹ ṣe structure sílẹ̀ tẹ́ pé the same thing tẹ́ ṣe sílẹ̀ láti ìgbà tẹ́ ṣe amalgamation wípé ẹ máa kó gbogbo ọrọ̀ ti sàlẹ̀ bí ẹ máa lọ máa fi rán òkè lọ́hùn the same thing náà lẹ́sìn ṣe dọ́là ṣàrẹ́yìnmẹ̀ tó kọ ẹrú kọ́ nìyẹn ni ẹ ṣe region náà ẹ bà gbogbo ẹ̀ jẹ́ ni ta ló wá fẹ́ ráyè gbogbo arrangement tó kọ ẹrú ọ̀rọ̀ kọ ẹrú yẹn kò sí fọ́mọ Yorùbá mọ́ ilé là ń lọ adẹ̀ ti délé wa orílẹ̀ wa la ah orílẹ̀-èdè wa la wà èèyàn kan ò lè pa kúrúkú mọ́ àlórílẹ̀ wa mọ́ ayé àtijọ́ nìyẹn ìyẹn ti kọjá <laughs> àgbáyé ti mọ̀ o àgbáyé ti gbọ́ gidi lọ́lọ́run ti já arojọ́ wọn ká ó ti já arojọ́ wọn ká fẹjọ́ wọn sùn gbogbo ayé ọ̀run gan ti mọ̀ ayé ti mọ̀ ẹ fọkàn balẹ̀ já máa ronú bá ṣe máa ṣe nǹkan tó dáa fún orílẹ̀-èdè wa lórí account ẹ ṣe adúpẹ́ ẹ ṣe mo dúpẹ́ gidi gan ni ọmọ yorùbá ni ẹ ń ṣe fún o torí ààbò ọmọ yorùbá ìṣọ́ ọmọ yorùbá òun lẹ́ ń fi ọkàn lẹ́ ń fi ń tọ́ ẹ dẹ̀ dúró ẹ dúró gidi tọ́lọ́run ló fọwọ́ sí ní ọkàn wípé nǹkan tẹ́ láti ṣe ni mo dúpẹ́ o iná ò ní tán lọ́wọ́ yín o ẹ ní mọ ìsàlẹ̀ àpò láyéláyé ẹ ní mọ ìsàlẹ̀ àpò ní ayé ayérayé ni ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò ẹ bá fẹ́ ná owó báyìí ẹ máa máa rówó pè rán níṣẹ́ ni ẹ máa máa rí owó nínú ìrọ̀rùn ni kò ní ṣe nínú ìnira nínú ìrọ̀rùn ẹ máa máa rówó ná ẹ máa máa rówó pè rán níṣẹ́ ní agbára Ọlọ́run ẹ wà ní ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ẹ ní dààmú dààmú kẹ tó rí owó kékeré láíláí iṣẹ́ kékeré owó ńlá ni ní agbára Ọlọ́run ọ̀nà máa là fún yín o ní agbára Ọlọ́run gbogbo ẹ̀dá tó dẹ̀ wù ní ọmọ Yorùbá láti fowó sí òmìnira Yorùbá twenty twenty two account fáwọn security Ọlọ́run máa ṣínà fún yín ẹ máa rí owó nu ẹ máa rówó lò ẹ máa rówó pè ràn níṣẹ́ lágbára Ọlọ́run nítorí náà ẹ ṣé mo dúpẹ́ o ẹ má gbàgbé o ẹ bá a fowó síbẹ̀ o ẹ jọ Ọlọ́run á máa bùkún gbogbo wa ẹ ṣé mo dúpẹ́ a máa eh. gbọ́rọ̀ òrùn ara wa sáyọ̀ o lágbára ọlọ́run ojú òní tì wá. saheed ọmọbọta ẹjọ ṣẹṣẹ ti lè unmute ara yín. mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ yorùbá mo lọ́ọ̀bù yín o mo lọ́ọ̀bù yín gidi lọ́ọ̀bù yín gangan ọlọ́run ló ń gbé mi ró but lọ́ọ̀bù yín ló máa ń kì mí láyà wípé àníṣe oore yìí láti tẹ gbogbo wa lọ́wọ́ ni ó ń láti ṣẹlẹ̀ ni àwọn ọ̀dọ́ wa láti lògo wọn káyé máa gbọ́ káyé rí wípé yes àní orílẹ̀-èdè yorùbá sẹ̀ wájú ni lágbàáyé ó máa rí bẹ́ẹ̀ o ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ẹ ṣé mo dúpẹ́ mo lọ́ọ̀bù yín o mo dúpẹ́ mo dúpẹ́ ọwọ́ tẹ fi ń tẹ lọ́ọ̀bù yẹn ire lẹ máa máa fi gbà ní gbogbo gbà lágbára ọlọ́run ire ni ẹ máa máa fi gba ire owó ire ọlá ẹ máa fi mú kọ́kọ́rọ́ ilé kọ́kọ́rọ́ mọ́tò kó oríṣiríṣi nǹkan báyìí ayọ̀ lẹ máa máa fọwọ́ yẹn ṣe lágbára ọlọ́run ọwọ́ yín ò ní rí nǹkan ìbànújẹ́ kò ní gba nǹkan ìbànújẹ́ kò ní mọ nǹkan ìbànújẹ́ láíláí ní agbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ mo lọ́ọ̀bù yín o ẹ ṣé mo dúpẹ́ o a máa bá gbọ́rọ̀ yín ara wa sáyọ̀ hmm. a máa ríra wa láyọ̀ lágbára Ọlọ́run láìpẹ́ Yorùbá hmm. nation ti dé so a máa ríra wa pẹ̀lú ìdùnnú pẹ̀lú ayọ̀ ní twenty twenty two yìí ni ní agbára Ọlọ́run. mọ́mí ọmọ bọ̀tá ti on mute kí ni kò on mute o gbọ́n wálẹ̀ ni kò rí rẹ̀ on mute. so lágbára Ọlọ́run ẹ jẹ́ ìgbéga ti wà fún wa o láyọ̀ la máa ríra wa lágbára ọlọ́run gbogbo nǹkan tá a fẹ́ dáadáa gbogbo vision dáadáa ká ní fún yorùbá nation ọlọ́run ti mú wá sí ìmúṣẹ fún wa lọ́la pé òun lọ́lọ́run wa òun lọ́lọ́run tá gbẹ́kẹ̀lé ọlọ́run tá gbójúlé ọlọ́run tá ń pè tá a dákẹ́ ọlọ́run máa ṣèyanu fún wa tó máa dájú ti gbogbo àwọn tó rò pé àwọn ti lọ síwájú a máa bá wọn a tún máa yà wọ́n ní agbára ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ o ẹ ní very wonderful weekend. Eh, enjoy weekend yín o ẹ dẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ pé ó ti wá sí ìmúṣẹ gbogbo àwọn nǹkan tá a máa ṣe ní ìgbésẹ̀ oníkẹjẹ ká máa ronú sí báyìí oníkà máa fọkàn sí kò sí wàhálà kò sí ìdààmú gbogbo ẹ̀ lọ́lọ́run ti ṣe fún wa adẹ ọlọ́run dẹ̀ máa ó ti dúró ó wà níwájú wa ó wà lẹ́yìn wa ó wà lọ́tún wa ó wà lósì wa ó yí wa ká ká fọkàn gbàtà bá ti ń rí ọlọ́run àti rí ohun gbogbo tá a need ẹ ṣé mo dúpẹ́ brọ́dà mi ẹ pẹ̀lẹ́ o mo mọ̀ pé òtútù ti sọ̀kalẹ̀ lérí àyè òtútù ti sọ̀kalẹ̀ ó ti sọ̀kalẹ̀ lẹ́fúrúwẹ̀ kọ́lọ̀ kó ṣàánú <laughs> kọ́lọ̀ kó ṣàánú. ẹ̀wọ̀n títí fúlọ̀ yẹn ó lágbára lẹ́ni àkànṣúmọ́ àṣúnú ni ẹ pẹ̀lẹ́ látàárọ̀. wẹ́dà ìlú òyìnbó nìyẹn lára yàtọ̀ Yorùbá nation nìyẹn o wẹ́dà Ọlọ́run tún fi wẹ́dà kẹ́ Yorùbá ń gbogbo ọ̀nà ló fi kẹ́ wa o lágbára Ọlọ́run hmm. àjíǹde ara máa jẹ́ fún yín o lágbára Ọlọ́run you are healed you are made whole lágbára ọlọ́run àṣẹ ọ̀rọ̀ jehovah rafa ó ti ṣe ìwòsàn nínú àgọ ara yín o lágbára ọlọ́run ẹ ṣé gan-an mọ́mí wa a dúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín fún àwọn ọ̀rọ̀ tẹ̀ tí ń bá wa sọ látẹ̀kan ó kàn dùn mí pé ọ̀nkọ ọmọbọ̀tà kí ló ṣẹlẹ̀ ṣáà ní lọ ta fóònù yẹn ká fi ra ọ̀mùtẹ̀ kì báyìí. ah pàdí mi pàdí mi oh my god. ẹ jẹ́ ká lọ ta fóònù yẹn. Oh my God. Àti ń tà láti omit láti ẹ̀kan ẹ̀ omit. Ẹni tí network ń ṣe báyìí. Ẹ wo lágbára. Bàdí mi ọmọ bọ̀tá. Àdúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín, ẹ ṣe gan-an. Àdúpẹ́ fún wa láṣẹ Ọlọ́run. Ọmọ Yorùbá wọn ní ká máa kín. Àwọn kan gbìyànjú gan láti pè wọlé. Ṣùgbọ́n nítorí àkókò, àní hmm, lè ní àǹfààní. Ẹ̀yin tí ẹ bá fẹ́ dúpẹ́ lọ́wọ́ màmá, ẹ fẹ́ kí màmá. A sọ pé ẹni tó bá ní ìbéèrè tó fẹ́ béèrè, ẹ̀tẹ̀ sí ojú agbàgbé a máa kà sí wọn létí torí tá a bá ṣí ojú òpó sílẹ̀ pé káwọn èèyàn máa pè ìpè yẹn máa kọlura wọn ó ti máa pọ̀ jù ṣùgbọ́n tẹ bá ní ìbéèrè ẹ bá wa tẹ̀ sí ojú agbàgbé àti sọ látẹ̀kan then um, <laughs> àwọn kan ti ń san bí wọ́n ní eh, good night mami please don't be long before we hear from you o <laughs> pé kẹ́ ẹ má tún wá pẹ́ wá padà wá bá wọn sọ̀rọ̀. Eh, ẹ̀yin tí ẹ bá fẹ́ ẹ bá fẹ́ kí màmá ẹ bá wa ẹ lè pè wọlé tí wọ́n bá lọ láti kí wọn wọ́n sì máa máa gbọ́ yín ní ilé ṣùgbọ́n a láti ṣe àwọn àkànṣe iṣẹ́ kan bó ti jẹ́ pé ẹ̀wọ̀n já wa wálẹ̀ ní àìpẹ́ yìí látòrí almost nine hundred tó wà ní orí ètò àṣẹ wa bẹ̀rẹ̀ látilẹ̀ a wà ní one hundred and thirty iṣẹ́ àkànṣe iṣẹ́ tí a fẹ́ ṣe tí a fẹ́ fi rèsì fund lé E, eléyìí máa mẹ́hẹ̀ díẹ̀ ṣùgbọ́n lágbára lọ́wọ́ ọlọ́run ní ọjọ́ ìsinmi èmi àti Black Lion àjọ máa ná tán bí ẹni náwó ní orí ìkànnì yìí ni ẹ mú owó yín ẹ dì í sí etí aṣọ yín èyí tí a bá lè ṣe lálẹ́ yìí ẹ ṣe èyí tí a bá lè ṣe tá a bá lágbára ẹ ẹ gbìyànjú tẹ́ ẹ bá ń bọ̀ lọ́jọ́ Sunday ẹ gbé owó yín ẹ gbé e dání ní àárín ọ̀sẹ̀ tí a fẹ́ mú ìbí alọ́jọ́ Monday ọ̀sọ̀ èmi á gbìyànjú láti pe White Lion pẹ̀lú mọ́mí wa ṣe yẹ kórí bẹ́ẹ̀ Eh, wípé èwo ni alẹ́ ṣe torí àròjọ́ ń sun lókun ọjọ́ ń rí ibi àná òun rí ibi àtiwọ̀ eh, mọ́mí wa àwọn tẹ̀ ti lọ gan ẹ ṣeun o mọ́mí wa tí ẹ bá ń gbọ́ wa nílé a ò ní fi ń ṣàwátì lágbára ọlọ́run ọba mọ́mí wa ti lọ ní báyìí ẹ̀yin èèyàn wa tí ẹ bá fẹ́ kí wọn ẹ fẹ́ pè wọlé ẹ ẹ lè sáré pè wọlé láàrin ìṣẹ́jú péréte eh, kí ẹ bá wa kí wọn ní orí ètò yìí àwọn tí ẹ bá ní bóyá ìbéèrè tí ẹ tún ní lọ́kàn o bóyá next time tó ń bá ń bọ̀ kí wọ́n bá yín dì í dání kan bá yín fi ìbéèrè ìdáhùn sí kan bá yín dì dání ẹ lè pè wọlé um, ṣùgbọ́n ẹ jọ no insult ẹ má insult anybody lórí ètò yìí ní alẹ́ yìí ẹ jọ torí ọlọ́run gbogbo wa náà ni a níṣẹ́ láti ṣe alápátírín ó ní iṣẹ́ tí ó ń ṣe fún ìyẹ́ ẹ jọ torí ọlọ́run ẹ má bu anybody ẹ má sọ òkò ọ̀rọ̀ sí ẹnikẹ́ni ní alẹ́ yìí alẹ́ yìí jẹ́ alẹ́ ìtùnú alẹ́ ìní jẹ́ alẹ́ ayọ̀ alẹ́ ìní ó jẹ́ alẹ́ ìrètí ẹ lọ́sà. ẹ̀rọ bàbá àgìlẹ̀ ẹ kú iṣẹ́ o ẹ kú ètò látàárọ̀ a sì kí màmá wa mo dúpẹ́ sí mi mo dúpẹ́ onítìrẹ Abíọ́lá mm. màmá ṣe gan-an ọlọ́run àwa wọn ró gbogbo ohun tó ń mí nínú gbogbo ohun tó mí nínú nǹkan wọn àti etí omi kò tẹ̀ tí ó dìbàjẹ́ àjọ délẹ̀ ìlérí àti délẹ̀ ìlérí torí pé iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ọlọ́run ló ń ṣe o gẹ́gẹ́ bí bí màmá ṣe máa ń sọ ọlọ́run á sì dá ẹ̀mí gbogbo wa sí kò sẹ́nìkan tí ó yọ sọnù kó tó ìjọ náà kí wọn á kí o ẹkú atótónu ẹ ṣé o. Ah, olùlera stripe account yìí tá a ti pín ní sí ojú agbágbé sá ehm, bàbá yẹn ti lọ kí nìkan tí ẹ fẹ́ bá wa fi sínú ẹ̀ tó bá ti ń pè wọlé a fẹ́ rèsì owó díẹ̀ lónìí kí a tó máa lọ ah, ìṣẹ́jú mélòó kan la fẹ́ lò lónìí fẹ́ lọ lo procode ẹ̀sùn ìwádìí àárọ̀ ńlá káwọn bá ṣe máa ṣe ẹ má bínú ànílẹ̀ wá sí orí ètò lónìí lágbára lọ́wọ́ ọlọ́run ọba ṣùgbọ́n tó bá di ọjọ́ ìsinmi mi àti Black Lion ni àjọ máa wà ní orí ètò níbí ètò Black Lion ni ní ọjọ́ Sunday ìtì àfẹ́mi plus nine zero ẹ̀yin tí ẹ fẹ́ pè wọlé tá a fún yín láàyè láti pè wọlé ẹ má bínú torí ọlọ́run nígbà tí màmá wà ní orí ètò torí distraction ni ó máa jẹ́ ẹ má bínú ẹ lọ́ọ́ sà ẹ sà ẹ kú iṣẹ́ takuntakun in fact kiri gbòòsà fún màmá o gbòòsà gbòòsà gbòòsà màmá olúwa Elédùmarè a máa wà pẹ̀lú a máa wà pẹ̀lú yín àbò olúwa Elédùmarè a wà pẹ̀lú yín ọ̀tá ò ní rí yín gbéṣe eh, ọ̀tá ò ní mú wù yín gbogbo ọpọlọ tí Ọlọ́run fún yín kò ní bàjẹ́ orúkọ jésù ẹ ṣeun ṣeun gidi kan ẹ̀yin náà lè máa gbé wa ẹ̀yin olóyè àti bàbá ẹgbẹ́ wa dé ilẹ̀ ìlérí ní orúkọ jésù àpẹẹrẹ hmm, sọ láìpẹ́ láì jìnnà náà ni gbogbo aláti gbéra dì in fact it is very very inspirational word gan ni ó tún ti jíjà gbogbo wa àgbà ó tún ti jíjà wa gan ni ẹ ṣeun gan bàbá ìjìnlẹ̀ ẹ̀yin ẹ ṣeun o ẹ lọ lo old tablet o àti wà ní sísè ẹ pẹ̀lẹ́ sá mo ti fi ten pounds sí stripe o. àmọ́ ah, rí pàrọ̀ ah, àwọn èèyàn mo fẹ́ wo iye tí a fẹ́ dá ní alẹ́ yìí àwọn wọn rí àwọn èèyàn tí ń fi owó eh. sínú ẹ̀ máa ka iye tí a dá ah. àwọn kan tí ń fi hundred dollars sí àwọn kan tí ń fi eh, mo ti rí twenty seven dollars mo rí and nine point uh, eight point nine five pounds, which is ten dollars. more forty dollars. Ten dollars. Eh, eh. Ah, in fact, èmi gan jíjà wọn gan ni You, ń send pé yeah please let's let's let's encourage our mother because she's talking now. so ẹ jẹ́ àdúgbò lómi láyè. all right sir all right sir. ǹkan mm. sílẹ̀ o ẹ ló sàn. ẹ tún ní mo tún padà pé wọlé ẹmí ìgbọ́n ìtàn dáadáa tẹ́lẹ̀ ni a ti fi nǹkan sí lónìí mo ti fi nǹkan sí wẹ̀tú zel kò sí kò sí wíkẹ̀ kò sí wíkẹ̀ndì on Thursday Friday nǹkan kan gbọ́dọ̀ wọ̀ bẹ́ẹ̀ ni obìnrin já obìnrin já. ìlọ́ọ̀ ni sanwó yín eh. a máa sọ fún wọn gan ah, eh, tí wọ́n bá ń gbọ́ wa nílé ẹ ṣe ṣàìjẹ́ ká fẹ́ lómi ìláyè àwọn tí wọ́n bá wà ní ìṣáàjì àkáǹtì ẹjọ́ torí Ọlọ́run ẹ bá wa ṣe é bíi gofundme tí ẹ ṣe ní ìgbà yẹn tó yẹ pé iye àwọn tí wọ́n bá fi owó sínú ẹ̀ a máa máa rí iye owó tí wọ́n fi sínú ẹ̀ a máa máa rí ẹ ẹ bá wa ṣe ẹ ṣe gan sàn ẹ káàbọ̀ sórí ètò sàn. Hello, brother mi jìlẹ̀ bàmbà. Ẹ kò ṣe <laughs> ẹ pẹ̀lẹ́ olúwa bá fún ní okun àti agbára. Ẹ kò tó kọ́kọ́ tó màmá wa àwọn bọ́dà bọ́dà mi tó sọ̀tọ̀ sí tán ní gbòsà gbòsà mẹ́ta mèmí fún yín ní méje times three which is twenty one mo fẹ́ double ti bọ́dà mi ni ẹ kú iṣẹ́ gọ́ọ̀mà a lè gbọ́rọ̀ yín in fact the whole day ẹ máa jẹ́ kí inú wa dùn ara wa máa ń tutù ọkàn wa máa ń balẹ̀ mm. ẹ ṣe gan ni ẹ bọ́dà mi jalè èkìlí lèmi máa ń lò tó bá ti ní kíní cold by benylin for flu. Okay procold wa náà dá o but bellily for flu tún dà pé fact ó máa ná kí ara jẹ́ kí ó possible kó má sí bí máa lọ pharmacy ní àárọ̀ tí mo bá wọn. ok ok ok ok èmi náà ti fọwọ́ sí o. ok sir èló lẹ fi sísà ok ẹ̀yin lẹ ẹ̀yin lẹ ẹ̀yin lẹ fi ten thousand dollars sínú ẹ̀. bẹ́ẹ̀ ni mi ni. dadi ẹ wo kí ni tó wà lẹ́nu yín sà kíní funfun kan wà lẹ́gbẹ̀ẹ́ ní ẹ mi clean náà. èmi ẹ ṣé gan sir god bless you sir. well done brother mi well done well done ẹ ṣé gan ni bye bye bye. Oh, bye plus nine zero five three six seven three four one six six five ẹ bá wa pè wọlé ẹ pè wọlé ẹ bá wa kíyà ẹ má insult anybody tonight ọjọ́ ayọ̀ ni ọjọ́ ìní fún wa ọjọ́ ìdùnnú ọjọ́ ìrètí ọjọ́ ògo ńlá ni ọjọ́ ìní láti wákàtí lọ ká máa jó ká máa yọ̀ ni mo rí àwọn ìgbésẹ̀ kan tí ó wáyé ní àná ní ìjẹtàmójú sí àná sí alẹ́ yìí tí ó túbọ̀ fún mi ní ìrètí síwájú àti síwájú sí pé náà ilẹ̀ Yorùbá ti dúró mo tuntun sọ mo ní nǹkan kan mo witness nǹkan kan ní ìjẹta Thursday sí àná Friday àìsí alẹ́ àná Friday tó fún mi ní ìrètí àti ìfọkànbalẹ̀ wípé ilẹ̀ Yorùbá ò ti dúró torí wọ́n ní bí kò bá ṣe pé Olúwa kọ́ ilé náà àwọn olùkọ́ ń ṣe lásán ni inú mi wá dùn pé Ọlọ́run gangan ni olùkọ́ tí ó ń kọ́ ilé ẹ̀ sòtórí náà nígbà tí ọlọ́run tó bá ṣọ́ tó bá ń kọ́ ilé ẹ̀ ta ló lè ní kí ọlọ́run kó má kọ́ kò sí ta ló ní kí ta ló lè sọ pé kí lọ́lọ́run ṣe fún ta ló lè yiri ọlọ́run wò ó dàbí ọdẹ tó ń ṣọ́ ilédùà orí ẹ̀gùn lónítọ̀hún tí ó máa kú sí ní alẹ́ yìí sọ́fà ẹ̀yìn èèyàn mi ẹ bá wa fi owó sínú òmìnira àkáǹtì yìí stripe ẹ bá wa fi owó sínú ẹ̀ àwọn owó tí a ṣèrè a rí ten dollar kan a rí forty dollar kan ó jẹ́ fifty dollar a rí hundred dollar méjì ó jẹ́ two hundred and fifty dollar a rí twenty seven dollar kan ó jẹ́ two hundred and seventy seven dollar kò tí kò kò kò ká nǹkan kan weekend la wà yìí ẹ̀yin dáadé ẹ̀yin mọ́mi wa weekend la wà yìí náà ẹ bá wa tọwọ́ bọnú àpò ìṣúná yìí láṣẹ lọ́wọ́ ọlọ́run ọba wọn yóò ní kọ̀sálẹ̀ àpò ó ní àbùdí tómi olókun àbùdí ní tómi ọlọ́sàn tójó tẹnu báyìí àpò ṣàṣà múra òkè ń gbẹ àpò yín ò ní gbẹ ẹ tajé ṣe gbogbo wa là ń pariwo afẹ́ declaration lẹ́ni afẹ́ declaration lẹ́ni ṣùgbọ́n tó bá ń lọ báyìí wọn ní kòròfo ẹnu òkè ń dún yànmùyànmù ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a ti ọwọ́ bọnú àpò ìṣúná wa ẹ jẹ́ ká mú nǹkan jáde ńbẹ̀ níbi tẹ́ ẹ ti mu ọlọ́run ọba a máa fi ọ̀pọ̀ a máa fi rọ́pò ẹ ò ní náà kàn tọ́ka ẹ torí kan o lágbára lọ́wọ́ lédùá ẹ ní náà kàn tọ́ka ẹ torí kan ẹ tẹ́ ẹ bá ń tọwọ́ bọnú àpò báyìí owó lẹ máa máa mú jáde àníkún owó àníkún ọrọ̀ àníkún ọlà àníkún rere àníkún àìsìkí àníkún ìgbéga láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọmọ Yorùbá ilé ti tó lọ àsìkò lélẹyìí ẹ kò yẹ ká máa bẹra wa kó tó di pé à ń ṣe nǹkan tó tọ́ sí wa gbogbo aláwọ̀ ibi tó wòye ń lọ so torí náà ẹ jọ̀ọ́ ẹ encourage àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí èèyàn tó fi ẹ̀mí ara ẹ̀ sílẹ̀ wọ́n ní ọkùnrin tó ń sun rárá fọkùnrin ẹgbẹ́ ẹ̀ akọṣẹ ló ń ṣe àwọn bàbá wa kan sọ wípé is there any way tí àwọn lè fi owó sínú stripe láti ilé ó máa ń gba náírà tẹ bá fi equivalent nígbà tẹ bá wá fẹ́ fi sí sà dọ́là lẹ máa fi sí ṣùgbọ́n ehm, nọ́mbà káàdì lẹ máa fi enter ẹ̀ bóyá owó tẹ fẹ́ fi sílẹ̀ o bóyá thirty thousand naira or thirty five thousand naira tó jẹ́ equivalent to fifty dollar ẹ wá ní type thirty five thousand naira instead of that ẹ type fifty dollar so ó máa yọ owó yẹn nínú àkáǹtì yín automatically á convert ẹ̀ sí dọ́là fún yín ṣùgbọ́n tẹ́ bá lọ fi thirty five thousand naira or hundred thousand naira kò ní accept ẹ o kò ní accept ẹ and this is how it looks like bó ṣe wà lílé under where is it bó ṣe wà bó ṣe rí lélẹ̀. Hmm. Má bínú. Jẹ tó jẹjẹ lọ, kó wá tú mi sílẹ̀ o. Ẹ̀jẹ̀ tó ṣàn ní Calvary, kó wá tú mi sílẹ̀. This is it. Òun ẹ jẹ́ kí n share screen kí gbogbo wa rí. Má bínú o. mo lérò pé gbogbo wa ń rí báyìí bí ó ṣe rí leléyìí tẹ́ bá wá kílíkì lórí um, <clears throat> tẹ́ kílíkì lórí ẹlẹ́ṣẹ̀lẹ̀ kò ó dà ẹjẹ́ àṣẹ báyìí. ń bọ̀. Bàbá bínú, this is it, ẹ jẹ́ kí n copy. Normally ó yẹ kó kílìkì fúnra rẹ̀. plus nine zero five three six seven three four one six six five. má bínú mo fẹ́ open window mi o náà ẹ jẹ́ kí n share screen yẹn kí gbogbo wa rí náà mo fẹ́ paste link yẹn sí ojú screen ṣé gbogbo wa ń rí bó ṣe máa rí leléyìí bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ máa fi email address yín sí right hand side yìí ibi tí right hand side wà email address yín máa wà ń bẹ̀ then nísàlẹ̀ payment method card or US bank account ìyẹn ìtẹ̀ bá wà ní US lè máa lo US bank account but ìtẹ̀ ẹ̀ sí ní US ẹ máa lo card now card information card number yín ló máa wà ń bíbáyìí then tẹ bá ti wá type ẹ̀ tán <clears throat> ẹ máa wá pick is it visa or whatever ẹ máa pick ẹ̀ then month the expiring month and date ó máa wà ń bẹ̀ CVC ó máa wà lẹ́yìn káàdì three number ni ṣé number ni àbí fígò àbí kí wọ́n máa ń pè é nọ́mbà ó máa wà ń bẹ̀ tí ẹ type ẹ̀ sí then orúkọ tó wà ní orí káàdì yẹn òun lè máa type sí bíbáyìí ibà lè máa type ẹ̀ sí let's assume pé your email address is okay My is marcosondas.harry at yahoo.co.uk then card then card Yeah, card uh, whatever ó ní ẹ má bóyá card number ni then expiring date bóyá twenty three um, a year thirty two thousand and thirty three zero then have CVC bóyá two bóyá five five five then orúkọ ti tèmi bóyá uh, eh, name on the card bóyá òun lélẹ́yẹ then country I mean talking now MRPK. máa pick choose anyone then ẹ máa wá sí bí báyìí níbi tí dọ́là wà yìí bíyà fifty dollar lẹ fẹ́ fi síbẹ̀ ẹ máa tà fifty so ẹ wá click on pay tẹ bá ti click lórí pay ṣe ti rí ó ti fi fifty dollar síbẹ̀ ó máa wá lọ wò á lọ confirm ẹ bíyà information yìí correct àbí ò correct so fúnra rẹ̀ automatically ló máa yọ nínú àkáǹtì yẹn a convert owó yẹn equivalent to fifty dollar a convert ẹ̀ láti inú àkáǹtì yín nínú káàdì yẹn a convert ẹ̀ sí fifty dollar a yọ equivalent ẹ̀ nínú àkáǹtì yín so bí ó ṣe lọ nìyẹn lálẹ́ yìí tí ẹ bá ní ẹ ní fi nǹkan kan sílẹ̀ yà mi ò ní dá anybody lágara but lálẹ́ yìí we been able to raise pẹ̀lú five hundred dollar tí mọ́mi wa yẹn fi sílẹ̀ ó jẹ́ um, seven hundred and 70, $777. $777. Uh, great show tonight. Well done. My only regret is that I was unable to call in and greet MOA. Emma má bínú bàbá Levinati. Ẹ tẹ bá pè wọlé náà ṣe ṣe lè kí wọ́n máa gbọ́. Ẹ má bínú torí ọlọ́. Kí distraction máa wà ní so that wọ́n lè concentrate láti sọ nǹkan tí Eh, láti pass information tó fẹ́ pass across torí ẹ̀ ni àṣepì kan mo fi ọlọ́run bá mo fi bẹ̀yìn ẹ má bínú next time a máa a máa a máa fi àyè sílẹ̀ fún call at least bó tiẹ̀ jẹ́ few eh, eh, people láti pè wọlé bí èèyàn méjì àbí mẹ́ta láti pè wọlé next time so that ẹ lè kí wọn ẹ ṣe gan god bless you ẹ̀yin èèyàn wa nígbà tí ẹ ti pè wọlé now this is one thirty six a.m. i need to go to bed now and say, have a wonderful night rest to our people. Eh, ojú wa ò ní kan àtúrí. Mo yẹ sọ pé ní ní àǹfààní láti wá sí orí ètò lónìí ṣùgbọ́n lágbára lọ́wọ́ Ọlọ́run ní ọjọ́ ìsinmi tí ṣe ọ̀la àjọ máa máa ṣe àjọ máa ṣe ètò yìí ni. Eh, bàbá mi Black Lion, eh, Black Lion àwọn ni wọ́n ní ètò ní ọjọ́ náà ṣùgbọ́n ohun tèmi àti wọ́n fẹ́ jọ ṣe ni láti raise owó. fún òmìnira àkáǹtì ẹ ṣeun púpọ̀ ó ní ọ̀ṣeun ọlọ́ka ṣeun. Um, I did pay ten $10 as well. And then uh, I'm sure other people did. Eh, eh but send the slip, you see what? The about is somebody send the screenshot and eh, send it sí wa. So I just can believe for many people wọ́n ti fi owó sínú You know, eh, but send tẹ́ bá ti send the bẹ́ẹ̀ yẹn for uh, láti confirm where. <clears throat> kí n pè é ní ojú so that uh, a lè mọ iye tí a race lálẹ́ yìí send the uh, slip here, kẹ́ send it, sí wa Okay, you buy any more so san a lè sọ ìyẹn báyìí ni a race lẹ́nu so lẹ́nu ṣá so far <clears throat> ẹ jẹ́ ká believe pé àwọn èèyàn fi owó sí púpọ̀ because uh, a lot of people ti message pé àwọn fi owó sínú ẹ̀ ìkànnì I did pay ten euro as well and I'm sure other people did ẹ ṣeun iná ò ní tánwó yín ah, ok ẹnìkan sọ wípé bàbá mi owó labí tóbi wọ́n ní it's more than that ìjìnlẹ̀ ok màá sọ fún wọn wípé kó bá wa ṣe so that a lè máa gbé iye àwọn tí wọ́n sanwó wọlé a lè máa gbé jáde fún àwa ní orí ètò tá a bá ń ṣe ètò ẹ ṣeun lágbára lọ́wọ́ ọlọ́run èrè báyìí ní ojú owó rí èrè ní kójú wa kí ó máa rí o let's do like ten dollars per two weeks ok ìpè ti wọlé ìgbà tá a fẹ́ lọ ní àwọn bàbá yìí ń pè wọlé hello. ẹ má bínú bàbá ìjìnlẹ̀ ẹ kú ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ ló nìyẹn mọ̀. ọlọ́run á jẹ́ àṣàṣeyè mo èmi náà ti sẹ́ǹdì owó mo ti sẹ́ǹdì rìsíìtì sí nǹkan tí mo fẹ́ sọ ni pé tẹ́ bá ṣe tán nísìn ẹ wá omi gbóná kẹ́ fi rọ́ọ̀bù sí kẹ́ wá da tẹ́ bá ní quit àbáṣọ kẹ́ fi dá borí kẹ́yìn hèlè ẹ̀ dáadáa gbogbo ẹ̀ máa sá lọ ní kó tó dọ̀ pẹ̀ tó jí gbogbo ẹ̀ máa sá lọ ní kẹ́rí ní sweat gan kẹ́ ṣe gan ẹ̀rí. ẹ ṣe gan mọ màá tẹ gbìyànjú gan sí i mo ti ní kán bá mi gbé òróró kán bá mi gbé kaná tó bá ti gbá dáadáa mo fẹ́ mu. <laughs> ẹ wá ṣe omi omi yẹn bá ṣe máa búra mọ́ ń lé. ni mà. pé máa sá lọ ni. all right ẹ ṣe gan god bless you. ẹ pẹ̀lẹ́ kíyà wa o ọlọ́run àbá àtúrọ̀ dúró tì wọ́n ìyá ah, rere ni o ọlọ́run àbá akẹ́wọ́n ọlọ́run àbá àgẹ̀wọ́n àbíbà má jíṣẹ́ yẹn láti àṣeyìí lágbọ̀dọ̀ wọn ẹ ṣe god bless you. ẹ sọ god bless you. God Hello. bless Yoruba nation. Amen. Amen. So, ẹ má má ìdíjìnlẹ̀ ìjìnlẹ̀ kan bí nọ́ọ̀tì sometimes báwo lè ṣe máa mú mi gbóná ó fẹ́ parẹ́ ẹ̀ ni ẹ bá wa sọ fún kó má parẹ́ sí wa lọ́rùn ìjìnlẹ̀ hmm? ṣọ́rọ̀ ẹ̀ o kò ti gbọ́. tọ́ ẹ̀yin èèyàn mi anẹ́rẹ́ jù báyìí lọ lónìí lágbára lọ́wọ́ ọlọ́run ọba um, okay uh, Victoria Fashemo thank you ma. for clarification. God bless you. let like $10, two weeks. Okay, $10, two weeks. Okay. Um, uh, ó ṣe ṣe gan kó di àárọ̀ ọ̀la ẹ̀yin tí ẹ sọ pé màmá fẹ́ wá ṣe declaration ṣẹ́jú mọ̀ pé wọ́n wá láti ṣe clarification o <laughs> ìyá mi Victoria wọn ní àìjìnlẹ̀ ah, <laughs> bẹ́ẹ̀ ni ẹ̀ mọ́ ọmọ ìdí ẹ̀ ẹ̀ mọ́ wà nọ́ọ̀tì gbà mí. àmọ́ ah, fẹ́ gba ìpìlálẹ̀ yìí náà kí n tó lọ kí ló dé ẹ pè wọlé náà sára yín ò yá gágá ni tára yín bá yá gágá ẹ pè wọlé àbí kí n máa lọ ok ẹ ń ṣàánú mi ok ó hmm. let's check it I've also sent uh, eh, uh, eh, inside the tribe as well let them do it like the other donation page that we show donors ẹ eh, máa sọ fún kí nílé ráyè pè wọ́n mọ́ lálẹ́ àbẹ̀ máa sẹ́ǹd owó kẹ̀kẹ́ sí mi kí n sáré rí epo sínú kẹ̀kẹ́ mi kẹ̀kẹ́ mi máa ń gborí òkun o hmm. <laughs> ok ah ìyá mi ẹ lọ́ mà. ẹ̀ka sọ ẹ̀ka alẹ́. ẹ̀ka alẹ́ mà. ẹ pẹ̀lẹ́ o ẹ má fara lẹ̀ o àjíǹde ara máa dé. àmín ìsá mi lágbára ọlọ́run àṣeyè ló máa ṣe iṣẹ́ yìí o tó fi dórí bàbá wa ìsọ́ndẹ̀ gbòwà tán bàbá akíntóyè náà ọlọ́run máa tu gbogbo àwọn ọ̀tá wa o òmìnira thirty twenty two ó ti ṣeé ṣe ó èmi náà ti sanwó sí mo sanwó sí ní ìjẹta mo tuntun san èmi ìlénìí náà. ẹ wo iná ní tán wọlé láṣẹ Ọlọ́run àmì àmì àti gbogbo wa o ẹ má fara lẹ ẹjọ o ẹ ṣe o orí wa sun o ẹ Bishop, ah, eh, mo fẹ́ lọ ni. <laughs> Ẹ lọ sà ìjìnlẹ̀ mẹ́kùs. ẹ kú ṣe You know, me dùn see automated system yẹn tó rẹ́dì inú mi dùn sí <laughs> ẹ bá kí màmá ẹ bá kí màmá ní pé bishop lèṣi náà bí mm-hmm. wọn o àná dẹ bá ṣe lọ bí gbogbo ẹ máa ti rí ní orúkọ Jésù. àmì Jésù. ẹ na uh, advice fún gbogbo ìwọ tó mọ̀ wípé ó sáìn òmìnira Sign ní òmìnira registration eh, that eh, òmìnira payment system yẹn ó tiẹ̀ jẹ́ one dollar wà pátá ká lọ ṣe dọ́là tó iná now at least is seven hundred and thirty hundred and thirty ló one thousand So ká kí gbogbo wa ká lò one thousand ókè kò kò kò kò wá one thousand nínú àkáǹtì wa ká lọ sílẹ̀ ká fi atm wa ká fi one one dollar sínú kìíní yẹn gbogbo wa ká sánù nìnira kìíní yẹn one one dollar àwa wò bó ìyanu ńlá ò ní ìṣẹ̀lẹ̀ wọn hmm. force anybody náà advice for force gbogbo wa ká lọ ṣe ni but my man decided pé no ó bá ṣe wọn bọ̀ at least wa one dollar ká lọ ṣe so that wọ́n lè rí owó ìfẹ́ ìfẹ́ wa wọ́n lè lè àtẹ̀bí lè rí owó ṣe ra àlè ìfẹ́ mo advice yẹ àti ẹ̀fẹ́ tí mo ọmọ Yorùbá nìyẹn yọ àlọ́ṣe mo mo mo fẹ́ ọ̀nà bí nǹkan pátá tó ṣe yẹn ẹ̀gbọ́n rẹ̀ ṣe bẹ́ẹ̀ pé kẹ́sì yẹn ẹ̀gbọ́n gbígbóná àti rum then bá tún bá tún lè dàgbò yìí. lipton ṣe máa hmm. ní kẹ́ mu kọfí kọfí ìfífẹ́ lipton lipton tea eh, eh, eh, tí ó kún máa fi ṣúgà sí ẹ mọ sí oyin sí máa ẹ máa rọra máa yọ ọmú lálẹ́ kẹ́ tó sùn àárọ̀ ọ̀la. Yeah. God All right, yeah. Yes, sir. Yes. Yes, sir. Yes. Ẹ mọ nǹkan tí ó wà nínú àkáǹtì yẹn tó fi yàtọ̀ ni wípé ni wípé àkáǹtì yìí kò ka akọ kò ka akọ rárá kò sọ wípé ẹ gbọ́dọ̀ fi ten dollars sínú àbí twenty dollars iye tó bá wù yín lẹ lè fi sínú ẹ̀ ǹjẹ́ mo wọ́ndà gan ṣé àkáǹtì ṣé kò kí ń já owó ni kò kí ń já commission ni iye tẹ bá ní ẹ fẹ́ fi sínú ẹ̀ ọ̀ náà ló máa bá yín fi sínú ẹ̀ ọ̀ so mo sì máa wádìí ẹ̀ dáadáa ṣé kò ń já owó ni hmm? i need to know mo fẹ́ find out ṣé ó máa ń já commission àbí kò kí ń já commission i want to know that yeah. so um, uh, bí ó ṣe máa jẹ́ lálẹ́ yìí nìyẹn. olùṣọ́lá kódà àwọn ìkẹta ọ̀rọ̀ rẹ̀. ok ó ti rí àwọn èèyàn wa wọ́n fẹ́ lọ sùn. ẹ jẹ́ kí a máa fi lè kí a máa fi dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ torí wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ní nǹkan ọmọlé bẹ́ẹ̀ ni títí di ọ̀la tí a tún máa pàdé oníyàn ṣeun ọlọ́kà ṣeun ah, mo ṣe ń dágbére níyàwó yìí náà tún pè wọlé. Hmm ẹ ló mọ̀. iṣẹ́. ọlọ́run ló ń ṣiṣẹ́ mọ́. ìpẹ̀lẹ́. ẹ̀sùn. adúpẹ́ lọ́wọ́ màmá wa màmá wa àìṣe adúpẹ́ lọ́wọ́ yín. gbogbo wa a yín o a mọ rírì yín ọlọ́run á túbọ̀ máa lédè yín bí bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ ọlọ́run á túbọ̀ máa darapọ̀ mọ́ ìrìn àjò yín ẹni kó sọ́wọ́ ìkọ́ kì í kọ́ ọmọ ejò lẹ́sẹ̀ ìkọ́ ò ní kọ́ yín lẹ́sẹ̀ o gbogbo ẹ̀dá alàyè kí ẹ̀dá alàyè tó bá ba ní bùbádé yìí ọ̀run á gbé mi ní àṣẹ ìdùn. ìjìnlẹ̀ tó ní ṣe oníjíńjà sínú ilé. níjà ti tán wọ́n ti jẹ́ tán màá lọ ra sílẹ̀ bá mi. ọsàn wẹ́wẹ́ ńkọ́. ọsàn wẹ́wẹ́ wà. tí o bá ti di ọ̀la lọ ra jíńjà kó rẹ. Okay, sínú omi pẹ̀lú ọsàn wẹ́wẹ́. bẹ́ẹ̀ ni tó o bá ní garlic rẹ sí i àlùbọ́sà pupa tá a fi ń sebẹ̀ yẹn wá rẹ sí kó o sè é tó bá gbóná bí màmá yẹn ṣe ní kó o ṣe yẹn ṣe bẹ́ẹ̀ yẹn torí bá ti fọ ẹ tọrùn rẹ kò nídìí pé òun lo ẹni tanilọ́n tó bá ti ṣe bẹ́ẹ̀ yẹn o máa rí i pé gbogbo ara ẹ máa ṣe yágáyágá within five minutes. all right mommy. bẹ́ẹ̀ni I should go, ma. ọlọ́run àmọ́ ẹ. all right. I should go, ma god bless you ma. ẹ̀yin èèyàn mi wọ́n ti dágbére ikọ̀ ṣe wọlé mm, ẹ jẹ́ máa lọ ẹ ṣeun a máa ríra lọ́la lágbára lọ́wọ́ ọlọ́run orúkọ tèmi kò tíye padà jẹ́lẹ̀ marcus apẹ̀dẹ̀gbà gbogbo ilẹ̀ turkey guruma haraja dẹ́rìn pòṣónú aka babanú mọ̀yọ́kẹ́ mr sport ń dágbére fún wa wípé alọ́báyà onílọ ẹlẹ́ja tí ò dé nígbà onílọ ọlọ́kọ̀ọ̀kan tí ò dé sálẹ̀ odò àwọn alámọ́mọdé yìí náà lámọ́mọdé bá ẹ̀dá tí ó bá ní àwọn onídé náà ni bàbá wa tí wọ́n mẹ́sẹ̀gì mi pé what does it take to make advert in your show ẹ ṣeun sir advertisement lórí show yìí We are not doing it for money. We are doing it for free fún àwọn ọmọ Yorùbá. Ah, ṣùgbọ́n iye tó bá wù yín lọ́kàn láti fi support program wa, a máa accept it. But we're not charging a dime. No, we're not going to do that. But ìkan tó kàn wá bẹ́ẹ̀ ni wípé the only thing tá a máa ṣe ni wípé any product ẹ bá fẹ́ advertising bí a máa ń ṣe findings wa dáadáa lórí ẹ̀ ká tó bá yín gbé jáde pé advertising because eh, uh, orúkọ easy ó difficult láti build integrity difficult láti build but easy láti bàjẹ́ within a think of an eye wọ́n lè bàjẹ́ so product bá gbé dání tẹ̀ ń tà eh, ẹ máa fún wa ní address yín a lọ ṣe findings lórí ẹ̀ eh, tàbá ṣe findings wa tán tàbá rí i pé yes ó wà authentic then ẹ kàn máa ṣe jingo tẹ bá ní jingo ẹ send jingo yín sí wa tẹ ẹ bá ní then a contact àwọn tó ń bá wa ṣe jingo àwọn bá yín ṣe jingo yín oye tó bá wá wà ní ọkàn yín tẹ ẹ kàn fẹ́ drop tẹ ẹ bá dẹ̀ ní náà déédéé ìyẹn ò dá wa dúró ìyẹn ò ní ká má ṣe because lára àwọn sacrifices tí à ń try láti make fún ilẹ̀ Yorùbá lélẹ́yìn so we need to play our own part ẹ jẹ́ kí àwọn èèyàn wa kàn feel impact wa nínú anything tí a bá ń ṣe so táwọn èèyàn bá ń fìlì impact wa lára àwọn nǹkan tí a fi ń jèrè ọkàn lélẹ́yìí àwọn èèyàn inú wa lè dùn ara wọn á lè yá gágá sí nǹkan tá a gbé dání ọ̀pọ̀lọpọ̀ ló dá iléeṣẹ́ sílẹ̀ wọ́n fẹ́ wọ́n ní nǹkan tó dáa wọ́n ní product tó dáa lọ́wọ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ sell ẹ̀ to the world ṣùgbọ́n wọn ò ní agbára láti ṣe advertisement tó dẹ̀ yẹ pé tó máa ṣe advertisement ọjà ayé kan máa ó máa ràn ni bí iná àsìkò ọ̀gbẹlẹ̀ iná ọyẹ́ ẹ jù sínú oko lásìkò ọyẹ́ àwọn bí iná ọyẹ́ ṣe máa ràn ó máa ràn gan òun náà pè ní wildfire sọ ọ̀pọ̀lọpọ̀ wà bẹ́ẹ̀ tí wọ́n ní iṣẹ́ tó dáa lọ́wọ́ ṣùgbọ́n wọn láǹfààní láti sell to the world so torí náà láyé sọ pé a fẹ́ a fẹ́ gbé burden lórí anybody lórí ìrìn àjò yìí because àmọ́ pé ìjọba Nàìjíríà wọ́n ti ba ayé ọ̀tá wa jẹ́ tán pátápátá wọ́n ti grand gbogbo àwọn ọ̀tá àwọn ọmọ ilẹ̀ Yorùbá sọ́nà ó lálẹ́ gbà láti fi ràn wá lọ́wọ́ this is all we can nǹkan ta ó ní ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nu kejì ẹ̀ so we are using it láti fi ran àwọn ọmọ Yorùbá lọ́wọ́ but ẹ jẹ́ kí ọjà yín product yín kó jẹ́ authentic ní one then ẹlẹ́ẹ̀kejì because a ti ṣe irú ẹ̀rí tó fẹ́ kó wa sínú problem then ẹlẹ́ẹ̀kejì ni wípé anything tó bá ti jọ mọ́ politics ẹ má gbé wá sọ́dọ̀ mi àbí nǹkan tó bá ti jọ mọ́ nàìjíríà ẹ má gbé wá sọ́dọ̀ mi ẹ má tiẹ̀ súnmọ́ orí platform yìí rárá. mo ti dá yín lóhùn sir mo ti dá yín lóhùn baba want to play advert on your show sir what does it take kò tí ì kan lẹ́nìtìn bọ̀ nǹkan tó bá wù wọ́n tó bá fi ràn wá lọ́wọ́ no problem dájú mi ní ọlọ́ọ̀dẹ́lẹ̀ fún wọn wọ́n ní ara ò lè ní àwọn títí káwọn mú àdá kan wọnú igbó lọ́kàn lọ́ máa wá ìgbín kiri abẹ́ ewé ṣùgbọ́n at the same time ara ò ní ro àwọn títí kára dẹ àwọn títí káwọn rí ìgbín lẹ́bàá ọ̀nà káwọn má lè mu so èmi ò ní torí wípé situation ni nǹkan to wà nílẹ̀ kí n place burden lẹ́yìn lórí because I don't know your financial capacity ẹ mọ iye tó take láti máa advertise but I won't because of pé iye táwọn èèyàn gbà kí wọ́n á ti torí ẹ̀ kí n place burden lórí àwọn ọmọ Yorùbá nígbà tí gbogbo wa tá fight fún òmìnira ẹni tó bá dá lé iṣẹ́ sílẹ̀ nílẹ̀ Yorùbá lè ní tó dẹ̀ lè sustain ẹ̀ tó lè maintain ẹ̀ fún six months tí ò tí ò go bankrupt ẹ jẹ́ ká kí ẹni náà pé o gbìyànjú o try especially nílẹ̀ Yorùbá so I am not gonna charge you for whatever you have so we can talk after the program ẹ ṣé gan God bless you a nílẹ̀ jù báyìí lọ lónìí. Mm. ó dárọ̀ eh, ní eh, ọ̀dọ̀ tiwa bí ẹ̀ka alẹ́ láwọn apá àbìkan orúkọ tèmi kò tí ì padà mọ̀ ìyẹsọ́lẹ̀ kan jílẹ̀ má kọ́ta pẹ̀lú báyìí gbogbo ilẹ̀ tọ́kì ló ń dágbére.